nóòbí jújúbi dáàtì òun ni ìròyìn tí ọwọ́ mi máa ń pariwo góòlì kan ló ń wo ohun tí ń rí oògùn abẹnú gàngàn mọ́ ojú póòlù kí bọ́ọ̀lù ọmọ bá wọ àwọn tiwọn ẹ wá wo sóògùn náà ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ tá ń pè sóògùn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó ní ìwọ náà rìn o láti àárọ̀ ni àwọn búlù ni wọ́n ti ń dààmú tí wọ́n ń fòòró tí wọ́n ti ń làmìlaka láti pé kí àwọn dágò ẹyọ kan tó ti wọnú àwọn tí wọ́n padà ṣùgbọ́n tí bọ́ọ̀lù kàn tí ò wọlé wọ́n á rò pé góòlì ìdáná ọmọ pé nǹkan kan ní nfa nǹkan kan ó náà ló tún rí tí ó tún ti kàn mọ́rin o bí ṣe ń bá ni látàárọ̀ nu ìwọ náà wò tó irin ní ń bà o irin ní mọ̀ ń bà kódà ó ti sún striker àwọn búlù yìí o ó wà wọ́n pé kí ní ṣẹlẹ̀ gẹ́gẹ́ náà ṣùgbọ́n bó ṣe ku ìṣẹ́jú mẹ́rin kí bọ́ọ̀lù parí ara fún striker yìí ọba sáré lọ́wọ́ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó dojú póòlù ó ti mú kúrò níbẹ̀ tí kípa sì ń lé táwọn yòókù ń lé tiwọn ọba ó pé níbo ó ti lọ fún àwọn official pé ẹgbà èyí náà ní ń fa ìdíwọ́ ìdìnà fún àwọn o tí bọ́ọ̀lù ò fi wọ àwọn olùkọ́ àwọn tọ̀ ó náà lórí wọn ó sáré ó mú kúrò kípa yìí ó lé ó lé ó lé ṣùgbọ́n kò bá kọ bá o kọ bá o ó rí i pé ìwọ ń mú tí wọ́n tún gbá bọ́ọ̀lù lọ́nà bẹ̀ báyìí wàláhì bọ́ọ̀ wọlé ni wàláhì tàlà ìbọ̀ ti wọlé o ọ ti wọlé ẹ̀rí pé nǹkan ju nǹkan lọ ogun ju ogun lọ ajura wa lọ ti jàkadì kọ́. tọ́ mo wá ń ṣe ládùúrà fún gbogbo etí tó láǹfààní láti mọ gbọ́ mi pé gbogbo tí òjò nílọ síwájú tí òjò ṣàṣeyọrí bá sì rí kípa ẹ̀ ṣe tú làṣírí tiwọn náà tù lágbára lọ́wọ́ ọlọ́run ọba.